يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا, فتصبحوا على ما فعلتم نادمين أرى معاوية ابن أبي سفيان nínú ọ̀sẹ̀ yìí bóyá níjọ́ mọ́ndé àbíjọ́ tuesday mo rà kọ kékeré kan lórí muhawiya nígbà àwọn èyí dọ́dọ̀ lé pé àwọn kan ti sẹ́nu yàn sí wọ́n ti declare rẹ̀ pé kìfìrí olùbíṣà bí àdúrà pé kó dà ó fún kébìrì gbàmú wá rí àwọn ọ̀sẹ̀ wẹ́wẹ́ ilé yìí àníkọ́ sọ ayé ẹ̀kọ́

aburúmọ̀ ti wọlú yóò àwọn ẹni ìgbà ti bá dé gọ́mà ti pé Muawiya ń kébèrè Muawiya ọlọ́rọ̀ àrọ́ yóò tó bá kẹ́ ìkànnà èyí òkòròdú rẹ̀ tí èmi mọ́sọ̀rọ̀ rẹ̀ wọ́n kúròdú rí olówọ́pọ̀ wá lọ gbé líǹkì ẹ kẹmọ̀tọ́gbẹ̀ ní àfíìbì tí a máa àfíìbì náà a máa àfíìbì tẹ́lẹ̀tọ́gbẹ̀ ní àfíìbì ọmọ tẹ́ẹ̀bí tóun náà tún wá bímọ ọmọ kínú ọmọ ọmọ ní àfíìbì àwọn àrètò ẹ̀rí náà mẹ́mú àwọn ojú ara wọn tí kó dá ọmọ ọmọ Sheikh Abdulaziz ibn Baz òun gan gbà pé Muawiya ó kú ní Kibiri, fakana máa dá ọmọ ọmọ dára pé ọmọ ọmọ ṣékù ìbìnì bá ẹkí ni yíò wá ní ṣe ẹ̀rùn wà pé kí lẹ wá ń kí ní ẹ̀yìn lẹ wá rí bí yíò tẹmọ dáhùn ti bí wo wọ́n bí ní pé ìjẹ́ ìmọ̀ ń sọ pàwà mọ́ ń sọ tẹ̀bí nítorí ẹ̀ yàrí wọn lọ́wọ́ ọmọ ọmọ àfáàgbà yín náà ṣe kínú ọlọ́mọ ìjá ṣubú látàrí ọlọ́tí mọ́ sí wọ́n dẹ̀dẹ̀ wulẹ̀ òrùdí ìbá ti jáde dẹ̀ wulẹ̀ wọláì wà wọ̀rọ̀ bá ní mọ̀lẹ́gbà tí a wà ní tó jẹ́rẹ̀ ẹ̀dàkùn kó mọ̀ jọ ọmọ ọmọ mọ́ kọ́ mọ́ ìgbìnrin bá jìgán sọ pà nẹ́bí ẹ̀ṣà nẹ́bí wa mọ̀ ẹ̀dà kí ló yí padà ń wọ̀rọ̀ ṣé ó yí ìdẹ́wọ̀ padà ẹ̀tún afọ ọmọ ẹ̀kọ́ ọmọ mọ́lẹ̀ lọ mú wá ẹ̀fọ́ ọmọ mọ́lẹ̀ ẹ̀tún fi ọmọ gẹ́gẹ́ lẹ̀ ẹ wá mú bàbá tó ń jẹ́ Sheikh Abdul Aziz Ibn Baz fún ara wọn káwọn gẹ́gẹ́ sọ rí ẹ̀ tó wá yí òdòdó padà ní ah, ah. èyàn tí ẹ̀ mọ́ ọlọ́sàmọ̀ tí wá nẹ́dẹ̀ wùlẹ̀ sáà ṣòkí Ibn Baz gẹ́gẹ́ kó sí kóhùn gẹ́gẹ́ ó jẹ́ kóhùn ló sọ gẹ́gẹ́ ṣe tí bàbá ti lọmọ ti rí yìí àwọn alọ́mọ ọmọ yorùbá ti wá sọ báyìí àwọn tó gbérò ìwà ẹ̀mọ́ táwọn náà fẹ́ ṣe àwọn náà mọ̀ọ́mọ̀ jọmọ́ bí ìbájú náà ní kọ́rọ̀ ni ó bà lè rìn tó rọ̀ táwọn bá dárúkọ ẹ̀ pé sọ́ọ́lì ibn Abdullah ó sọ báyìí báyìí báyìí ọ̀dà bàbá dárúkọ sọ́ọ́lì Abdullah níbi ẹgbó kan ní ó kọ̀ rẹ̀ jìnnú sọ́ọ́lì Abdullah ẹ̀rùn ọba dákọ̀ sọ́ọ́lì èèyàn kankan ò nígbà tó yẹn Abdullah ó sọ pé mọ̀ àwúyà fún ní kèbèrí ẹ̀ sọ́dí blabla ẹ kó mọ̀ wí yóò mọ̀ ẹ̀ẹ̀dá mọ̀ sọ́dí wí àmọ́kọ́rọ̀ yẹn lè ní wéèkì láwọn akọ̀rọ̀ yíwá lọ rẹ̀ ti kíní ti gbé ẹ̀ àfíìlú ìbìnì báàzì kódà àwọn àdákọ̀ rẹ̀ níbi lọ́ti gbé kíní wá ọmọ ẹmọ̀ fún kọ́ sọ́dí ọjọ́ lákọ̀ ìbìnì báàzì ah ìbìnì báàzì bó ẹ̀yin mùsùlùmí náà yẹ ká máa ṣe sùúrù bá bá gbé rọ̀ bẹ́wà wọn náà kọ́ gbé sí ọmọ ìbìnì báàzì gbà náà wá kọ́ ọmọ ọmọ ìbìnìbáàbì kí wá ló wá jámọ́ tẹ́yìn máa bẹ́kọ́rọ̀ ní olú ẹ̀yìn òṣè dákọ́ rẹ̀ kẹni sọ́ọ́lẹ̀ ìbìnà Abdullah ó sọ báyìí báyìí báyìí tí ọ̀rọ̀ ni ó dà ibi ẹ ti sọ ni ó kú sí a máa ń torí gẹ́gẹ́ bí níbi máa dẹ́jọ́ lẹ̀ nàbí sọ báwọn ẹ̀dàkùn tọ́mọ ọmọ kan bá wá yọ ọmọ kọ́mọ tó bàbá rẹ̀ wá jẹ́yàn dáadáa ṣe àwọ́ àmọ́ bú bàbá ni kò kán bàbá ìwọ ọmọ tó àbí ìwọ ọmọ àbọ́ ọmọ ọmọ lọ bá jẹ́ ní ìlú tó bá jẹ́ tó ń wú ikú iná lọ́mọ ìgbèsì ìlú jẹ́ ni ọ̀rọ̀ ni èso ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ṣe kí àwọn ilé ìsì wá jẹ́ sọ́n jẹ̀dá kí ní ọ̀rọ̀ yìí mítìlùkùn mítìlù lẹ́sàríkì táwọn ní tó mú mú lọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ ẹni tó ti tẹ̀lé sínú omi bí kú lè máa àhásàtà mẹ́sà anything tó bá fìdí báyìí mọ̀ tẹ́kí tẹ́ ìgbó tó wà lórí ìlú tó bá lè fìdí kó dàbá ẹgbẹ́ ja ní òṣèlú tó lè fa òun lọ sí kò ní màfẹ́ ja lòún dìbò so ẹ tẹ̀rí nínú odò àìmọ̀kẹ́tán lẹ́ẹ̀ wá ń wá sílẹ̀ lè so mọ́ kílẹ̀ lè lọ́mọ́ tẹ́lẹ̀ bíbí tẹ́lẹ̀ mi níbi jáde torí ọmọ ọmọ bùn bá ti sọ kìlẹ̀ kìlẹ̀ kí wá ló wá kàn wá pẹ̀lú yìí o a ní ẹgbẹ́rì wá tó lálàáfíà then ọjí tó ìlú tóun náà sì ti sọ ẹ̀ẹ́kẹ́ sọ ń tọ́fojú òun náà rí bẹ́ẹ̀ irú táwọn fojú ẹ̀yí tẹ́yìn náà ń bú àwọn àríyà tẹ́ ń bú abúrò rẹ̀ irọ́ táwọn fojú yín rí yìí náà fojú jẹ náà rí àwọn èèyàn tó jẹ́ ìdí pẹ̀lú náà àwọn èèyàn gbáwọn náà gbóngbó ìmọ̀ dẹ́nu ẹfọ́ òun kí lọ ń wí ìgbà bá àrẹ òṣọ́gbé eléyìí tẹgbẹ́rú dáadáa ti dẹ̀bẹ́ iná yà iná nù o náà ti bú náà ọlọ́mọdá sánúwá o tọ ẹwájá wo nǹkan tí ìbìnrin báàgì ọ̀rọ̀ rẹ̀ kan níkan mú wa ọ̀rọ̀ rẹ̀ lérò ẹyọ kan wọ́n bèèrè ọdún báàgì pé máa hukmu wàsí ibn Abdul Aziz èyí lẹ́yìn ló dé kò sínú àwọn sábẹ́ àdúrà àmọ́ inú àwọn tí wọ́n ṣèjọba tínú àwọn mùsùlùmí dùn onígbọ́nà àgbà nínú wa àwọn abẹ́ ìlọ́wọ́ ìbìlì bá jù pé ilẹ̀ rí sí káwà bẹ́ ròyìn eh, Ahmad Abdulaziz káwà máa pè ní al-Khalifatu Rashid bàbá ìwá ni ìsàmìhì bá àbúhù ṣẹ́gun ti sọ̀rọ̀ yóò ilóòtọ́ àwọn míì máa ń pè Ahmad Abdulaziz bẹ́ẹ̀ wà wà inṣà allah khalifatun rashid ń dábàá pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run sì rí àà khalifa tó jẹ́ ní dáadáa tó mọ̀nà nínú tọ́ lakin al-khulafa lakin al-khulafa ar-rashidun hum al-arba'a wọ́n ní àmá àwọn al-khulafa ar-rashidun dáàmà láwọn tó dáwọn àrólé ànábì àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a ti mọ̀ ní abubakar umar usman ali lakin ṣùgbọ́n huwa khalifatur rashid ọmọ ìgbàdàrà dídì ẹ náà a ẹni tó ṣèjọba tó náà ṣe pẹ̀lú mọ̀nà ló náà wà kullu imamin adil yusamma khalifa a ní gbogbo ìmáàmù tó bá ti dúró rere àmọ̀ pé wọ́n khalifa alẹ́kọ̀ọ́ ní khalifa rashid kullu imamin salih gbogbo aṣáájú tó bá dolórí tó jẹ́ ni dáadáa yusamma khalifata rashid àmọ̀ pé a wá ń bèèrè lọ́wọ́ ṣégun bá ti tọ́jú bọ́rọ̀ dé yẹn tọ́jú ló gbé ìmọ̀mù dáadáa wá ní ẹdúró pẹ̀lú tẹ́wàsọ̀ al-ulama muttafiquna ala anna Muawiya ahsan min tẹ́wọ̀n àfáàdé àgírí pé Umar ibn Abdul Aziz mina sọ̀hábà ah Muawiya lára àwọn sọ̀hábà ló wà ta ní sọ̀rọ̀ yìí Abdulaziz ibn Baz ọmọ ọmọ ọmọ ọmọ kan wá dé òun wá ní eh, Muawiya kò sínú àwọn sọ̀hábà olóhun ò lè gbà yẹn ní sọ̀hábà olórí gbókú lẹ́ni tí ṣe tẹ̀lé ọ̀rọ̀ bàbá látẹ̀lé ni àbọ̀rọ̀ ọmọ ẹjùn dàrí ọ̀rọ̀ ọmọ ọmọ ẹjùn ọmọ bá ọ̀rọ̀ bàbá látẹ̀lé ni àbọ̀rọ̀ ọmọ ọmọ bàbá rẹ̀ nínú àwọn tàbí ló wà bàbá rẹ̀ ló lọ́lá ju Umar ibn Abdulaziz lọ bàbá rẹ̀ ló wà nínú àwọn sọ̀hábà ó lóore jù lọ pé Muawiya sọ̀hábé ni òun dé lẹ́yìn lẹ́yìn ó jọ ọmọ ọmọ ó ní Muawiya ò nínú àwọn sọ̀hábé tó yẹ tẹ́ ẹlẹ́rú ọmọ mọ́ àbáhùn jọ náà in the first place àmọ́ torí báwọn oníròyìn bẹ́ kí ròyìn tà orí Twitter ni sọ́ọ̀lì lọ́kọ́ sí o sọ́ọ̀lì ìjọ Abdullah orí mọ́lọ́kọ́ sí ọmọ orí Twitter bàbá rẹ̀ ti bàbá bàbá rẹ̀ ti bá tó àìkalẹ̀ so kò sọ̀rọ̀ mẹ́ èyí wò jẹ́ jẹ̀bi rárá so má wulẹ̀ sọ̀rọ̀ mi wọ́rọ̀ ìhìjáàb bó jẹ́ kí wọn náà wá dìkílẹ̀ pé mú àwúyò sínú àwọn sọ̀háàbà ọdí sọ kọ́ni mà pé rọ́jù rẹ̀ ti ń bẹ́lẹ̀ èsì ọ̀rọ̀ rẹ̀ ti kí ni jama ìkí ń bẹ́lẹ̀ ẹni tí wọ́n polówó àwọn yóò sínú àwọn sàábé láwùjọ ti wà yìí náà bàbá ẹni ọ̀hún kí bàbá rẹ̀ wí bàbá ló wà nínú àwọn sàábé bàbá ló wà nínú àwọn tí wọ́n ń kọ wá ìkalẹ̀ ìwọ máa ní kò sí nínú àwọn sàábé kò sí nínú àwọn ọmọ ọ̀rọ̀ pé ìwọ ipò tí ẹ dàbí náà gẹ́gẹ́ bí Abdulaziz ibn Baz níbi ọ̀rọ̀ òjòbó ti gbọmí báyìí ó lọ́n pé bàbá tó bí sọ́lì bàbá bàbá sọ́lì abdullahi tí ṣe bèbáàzì ọ̀rọ̀ rẹ̀ ló sọ bí bàbá ti wọ́jú ọ̀nà wí fún nàìjíríà iná ti sọ ọmọ ọmọdé ó wí irú bí wọ́n ọmọ yìí náà ti dé bí wọ́n náà ti wí ìwíkúwí so kò sọ́rọ̀ mẹ́ ẹ̀ yorùbá sọ kíníkan ah, wọ́n ní máa ń wẹ́ ní kúrò

àti àlékún ìdúró déédéé lórí tawhid àti lórí sunna ibi ni ààjú lè ní pẹ̀lú ògbòlọ́dọ̀ ọlọ́run àwọn ìlú ọdún mẹ́lẹ̀ yìí wọ̀kára ní بمنه وكرمه وعزه وفضله متقبلا وشفاء من كل داء ولما تسالكم ìmọ̀ fún gbogbo wa kó ní sàlékún àgbọ́yé fún gbogbo wa ó sì sàlékún ìdúró dédé ìlú Islam ẹ̀dàkùn ẹ̀mọ́jẹ̀ á jẹ́ kí gbogbo àwọn eh, àsìkò táwà yìí lámọ̀nù táwà yìí gbà rẹ̀ eh, oríṣiríṣi làámọ̀ rí àmáwà ní ká jẹ́ kí n tí ó mọ̀ gáìdì wa kó mọ́ jẹ́ kí Al-Qur'an n tí ó mọ̀ gáìdì wa kó mọ́ jẹ́ kí Sunnah táwọn nǹkan wọ̀nyí bá ti ń gá ìlú wa pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run àmà ààlè fúrí o wọ́n sì gbọ́ o ààlè gẹ́gẹ́ ni kò ah, tí mo bá ti lẹ́nu pé àkùnkùn tí mo bẹ́ sí kó mọ́ jẹ́ kó àgbọ̀jẹ́ súnà ọmọ sí àwọn nǹkan míì tí ìwọ́gbọ̀n mọ̀ kó tó takó kìtàbà ní súnà so tí wọ́n wá dẹ̀ sí ń gbé ọ̀rọ̀ wá tí wọ́n náà ti di pé ah, ọ̀rọ̀ kù sí rẹ̀ ó sí tó kù jáwọ́ ń bí yí ni jáwọ́ ń wọ́n rẹ̀ má máa jẹ́ mi tí ó máa lọ irọ́ lọ́rùn máa rọ lọ́rùn máa rọ lọ́rùn ọlọ́run kó sáṣàánú wa kó sì ṣàlékún àgbọ́yé ẹ̀sùn fún ẹnìkan wa kó sì ṣàlékún àgbọ́yé ọ̀tàlékún tó rere ibi So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.